kọ́lọ́hún tó fi ọ̀nà mọ́ àmọ́ bóyá káwa náà wo àwọn tá a ti ṣe súfì tẹ́lẹ̀ ká mọ́ bá a lọ ní o àbí ká mọ́ ṣe mọ́ ní o àbí tó bá dé nísìnyí yóò fún wa lọ́wọ́ ni so yóò wá bá wa sọ ó ti ṣe tíra ń pa rẹ̀ dáadáa so táwa bá ń pera wa ní ọ̀dọ́ ọ̀dọ́ tá à ń ṣe dáwà súnà ọ̀dọ́ títí ń kọjá fifty ẹ̀rí pé <laughs> ó ti yẹ kó gbé ọ̀dọ́ fáwọn mi so àwọn ọ̀dọ́ tí wọ́n wá rí egun ṣe dáwà yìí dáadáa ìkànnù wọn wá ní tí wọ́n rí egun ṣe dáwà súnà dáadáa tí wọ́n sì fi àṣejù bọ́ torí náà àwọn ọ̀dọ́ mi wà náà tí wọ́n ti kó gbogbo àwọn bàbá wa tí wọ́n ti kó wọn sínú náà tó jẹ́ pé dáwà súnà náà làwọn náà fẹ́ ṣe ṣùgbọ́n wọn ò ní òṣùlù system tá a fi ń pè oníbídíà sínú súnà torí pé ah ntọ́ ṣe iná lọ́wọ́ gbogbo ẹ̀ iná iná iná iná iná ni so ọlọ́run ò ṣe àwọn bẹ́ẹ̀ walilayi alhamd so àwọn wa jẹ́ kan nú àwọn ọ̀dọ́ tá a fi yanràn nínú Ìlọrin ìpè ní àwọn ọ̀dọ́ tó ń mójútó súnà so ọlọ́run ṣe àwọn náà ní ìkànnú ẹ̀ kọ́lọ́run á jẹ́ irú wọn pọ̀ irú wọn ọlọ́run dàkún jí ó pọ̀ ìmọ̀ tiwọn náà ọlọ́run níjó jọba èyí tó bá wa sọ láàárọ̀ yìí náà ọlọ́run jẹ́ ó wúlò fún wa ọlọ́mọdé jẹ́ àsọmọ fún wọn kó má jẹ́ àgbọmọ fáwa náà àfáwa nú àwọn akẹ́kọ̀ọ́ tá a kọ́ jáde ní Al-Hikma University nígbà tó jáde ń bẹ̀ tán ó ṣe wá lọ Sudan ó tún wá lọ gba oyè kún oyè nígbà tó gba ti Nàìjíríà tán ó tún wá lọ gba oyè ní Sudan so láfi rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ti ń ṣe ẹ̀rí kì í ṣe pé bàbá ti sọ ni ẹ̀rí fìlkìtàb ẹ̀rí fìsúnà so àwọn náà ni asheikh abdulfatah sarumi faliyatafadol mashkuran wa ma'ajuran minallah so wọn bá wa sọ̀rọ̀ fún bíi wákàtí kan kọ́tà uh, tó títí di kọ́tà tó inshàlá a wà fi yòókù béèrè títí taago kan ó fi lò náà ẹ dákun ká máa kọ́lẹ̀ gbogbo ń إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها ان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار بكنا من دوكو فون الله وبا دغبي شيخ وا بي وان سي دوكو فون الله وبا لكان اوا دكتور وا فضيله الشيخ عبد الرحمن الإمام أحمد حفظه الله ورعاه gẹ́gẹ́ bí wọ́n ṣe dúpẹ́ fọlọ́run lèmi náà dúpẹ́ fọlọ́run látara pé ọlọ́run ọba ti ń ṣe iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí yẹn ni pé Ramadan tí ó ń ṣe nírọ̀rùn fún wa mo kí àwọn ṣèkọ wa náà látara ìmú jihad lọ́wọ́ tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n ń ṣiṣẹ́ nípa pé bó ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ni ó ṣe máa ní ìlọsíwájú mo fi àsìkò yìí mo fi bí ọlọ́run ọba kọ́lọ́run ọba kó má ṣàbá wa ṣe àlékún ìkúnlápá fún wọn kó bá ṣàlékún àlàáfíà fún wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo àwa jẹ́mọ́ lápapọ̀ kọ́lọ́run kó má ṣàgbà ìbádà wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ní kí wá sọ̀rọ̀ lérí òun náà ni atasọ́wùf pé kí ni ń jẹ́ sufi. ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ lérí mọ̀ọ́dọ́ yìí mo sí bí ọ̀nà mẹ́rin àbí kí n sọ pé ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ni pé mo fẹ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń fi sínú ẹ̀sìn lẹ́yìn náà yóò tún wo ishtiqaq sufiya ipe níbo ni sufiya gangan sufi gangan bó ló ṣe wá nínú èdè lárúbáwá ẹlẹ́kẹta ni pé màá wípé bó ni sufi ṣe bẹ̀rẹ̀ nínú islam ní abẹ́ yíyún nítorí ó ń ṣe pẹ̀lú títa sọ́wọ́ fún un lẹ́yìn náà tí wàá wo àwọn nǹkan wo ni ń bẹ nínú sufi gangan sọlẹ̀ yìí àwọn nǹkan tó wà lábẹ́ rẹ̀ ó tó gẹ́gẹ́ bí ó tó bí márùn-ún ìtí ọjọ́ ìpín kẹta òun náà ni pé ń wo àwọn tí wọ́n jẹ́ àwọn ní sufi tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ nínú àwọn ní sufi ǹjẹ́ síbí àwọn ẹni àkọ́kọ́ ṣe rí nínú sufi iná ni àwọn tí wọ́n wá lẹ́yìn wọn náà ṣe rí nínú sufi sọ mo fẹ́ gbéyìí òun ni ẹlẹ́kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni kí n pè ní tausia bíi ìgbaraẹni ní ìyànjú lérí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo sọ pé àkọ́kọ́ ni yóò jẹ́ pé kí là ń pè ní sufi gangan nínú èdè Lárúbáwá tí wọn bá fẹ́ mọ ìtumọ̀ eléyìí yóò ní dikiyan lọ lè wo àwọn muajim àbí àwọn kawamis yẹni pé àwọn dictionary larubawa? ìyẹn lọ lè wádìí rẹ̀ ń bẹ pé kí ni tí wọ́n ń pè ní at-tasawwuf tábàrò léwọ́ nù lisanul arab táwo sihah as-sihah fi al-lugha wal-ulum àbí tabatúrọ̀ léwọ́ al-misbah al-munir gbogbo àwọn eléyìí náà ni àwọn tíra tó ní ń ṣe pẹ̀lú lugha gbà tí wọ́n ń ṣe àlàyé nǹkan tí ń jẹ́ sufi àbí ká ní at nǹkan tí ń jẹ́ tasawwuf tábàlù lisanul arab òun ní asluhu fil lugha mina suf òun tábà ní atasawuf ìpínlẹ̀ rẹ̀ níbi irun ni wọ́n ti mú irun àbí ká ní òwú qala al-jawhari asuf lishat wasufatu akhassu minhu òun tábà ní asuf bí ká ní irun lishat ara ìwé náà ti máa ń rí nǹkan tí suf. Ama wà súùfà àkàsùmínì yẹn ni pé tó bá ní súùfà òun tún fúyẹ́ ó tún wẹ́ ó tún jẹ́ ẹ̀ṣà ju irun lọ. Ibn Sayyida òun ni pé asúf lil ghanam kàṣáàrú lil ma'az ó ní tó bá irun bí ká ní irun tó ṣe múlọ́múlọ́ òun là máa ń rí lára àwọn ghanam bí àwọn àgùntàn àmọ́ ṣáàrù òun ni máa ń wà lára àwọn máàz àna àbí àwọn ewúrẹ́ wọn ṣáàrù ni máa ń wà lára tí àwọn ẹni sùfù la àbí ká ní wábàrù àbí awọ lẹ́lẹ̀ ebè náà ni máa ń bẹ lára títí rànkúnmí inshallah yìí pé ntọ́jẹ́ tasọ́wù yẹn ni pé òwú ni nǹkan tí wọ́n ń pè bí àbí ká ní nǹkan tí ọjọ́ irun tó ṣe múlọ́múlọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ níta bá wọlé Misbahul irú ọ̀rọ̀ yìí náà ni òun náà sọ. wọ́n wá ní wa idha qila tasawwafa ar-rajul tí wọ́n bá wá lò fún ewúrẹ́ mọ́ tí wọ́n bá fẹ́ sọ pé lágbájá ń ṣe sufi nǹkan tasọ́wọ́fà ar-rajul wa huwa sufiyu ibẹ̀ ní ó ti wá yọ pé irú ẹni báwọn ní jẹ́ sufiyu ni wọ́n tún lè lò fún pé tó apẹ́ nìkan ni ó ní sufi tó apẹ́ kọ́mú tó apẹ́ àwọn ìjọba ni wọ́n ní sufiya ẹni pé àwọn ìjọ tó ń jẹ́ oní sufi. Ẹ̀yìn níbi ẹ̀yẹn tó ṣe misbah al-munir wọn wá ní kalimatun muwallada ní pé gbólóhùn kan ni tó ṣe pé wọ́n kàn yọ jáde la yushhadu laha qiyas kò ní òṣùwọ̀n kankan nínú èdè Lárúbáwá wal ishtiqaq fi al-lugha al-arabiyya kódà kò tó ní sípẹ́ jẹ́ ká wá bó níbi tó ti yọ̀rọ̀ yìí wá ẹ̀ lè rí bí wọ́n ti yọ nínú èdè Lárúbáwá pé kalima muwallada ni ẹ̀ ń tó ṣe misbah al-munir òun ni ó sọ ọ̀rọ̀ yìí sókè má pẹ̀lú ọtí sí níbi eléyìí òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sá sọ̀rọ̀ nípa ntí ń jẹ́ lọ́gà sufi nítorí fara tì sí náà ni pé nítorí ó ń ṣe pẹ̀lú òwú òwú àbí irun tó ṣe múlọ́múlọ́ lára ewúrẹ́ so káfíyìn lẹ̀ ká bọ́ síbi pé ọ̀dà kí là ń pè ní sufi ní ọ̀dọ̀ àwọn onísufi gangan tí wọ́n pè é pé ẹ̀sìn ní ń jẹ́ sufi nínú Islam tí a bá lọ lè wo ìtumọ̀ sufi lọ́dọ̀ àwọn onísufi yẹn gan wọ́n bi imaamu Junaid su'ila imaamu Junaid ani tasawuf faqal atasawufu an takuna ma'a bila alaqa nínú tírà yìí mo kó bi taarif yẹn ni pé àwọn definition. definition nípa tí ń jẹ́ sufi bíi mẹ́wàá kó ti bẹ́ẹ̀ sọmọtẹ́ bá wo mẹ́wẹ̀ẹ́wá yìí ẹ máa tẹ̀lé mi ẹ máa rí i pé mẹ́wẹ̀ẹ́wá òun kò fèrè sọ ojú kan Imam Junaid ara àwọn àgbánu àwọn afọ sufi nù ó ní at ó ní tí ń jẹ́ sufi an takuna bila alaqa ó ní kọ́ ọmọ bẹ pẹ̀lú ọlọ́run kọ́ ọmọ sí ìṣopọ̀ láàrin yín kọ́mọ́ sí nǹkan kan tí ó sòye pọ̀ pé kí wà á tọ́lọ̀ lọ́kàn wà direct sí rárá yín ó ní ti ń jẹ́ sufi nù àkọ́kọ́ nù. wọ́n ń pè é nìkan lára àwọn tó ń jẹ́ àgbà sufi náà abu muhammad aljariri ó ní atasawuf òun ní ti ń jẹ́ sufi lọ́dọ̀ tóun òun ní adukhul fi kulli khuluqin saniyin wal khuruj an kulli daniyin òun ní kí ọmọ wùwà tó dáa ẹlẹ́ẹ̀kejì anu kí ọmọ wùwà tó da kọ wá yọ ọkọ níbi wà tí ò da kọ mọ wùwà tí ò da oní ti ń jẹ́ sufi lọ́dọ̀ òun ó di mélòó ẹ̀rí pé ó di méjì ẹni ẹ̀kẹta Umar bun Makki ara àwọn àgbà afa àwọn àgbà afa oní sufi náà ni lamma su'ila ani tasawuf wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ pé kí ni ń jẹ́ ṣíṣe sufi ṣíṣe sáwí ṣíṣe tọ̀ríkà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní an abd òun ni kọ́ mi nìyẹn kọ́ wà fi kulli waqtin ní gbogbo àsìkò bima huwa awla bihi fil waqt kọ́ mọ̀ sí nǹkan tó yẹ kó ṣe kéèyàn mọ̀ sí nǹkan tó yẹ kéèyàn ó ṣe olóhùn ní jẹ́ sufi lọ́dọ̀ tó ń ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin afa àwọn ń pè ní ruwaim òun ní irtirsalu nafsi ma Allah ala ma ala ma yuriduhu òun ní kò fi ẹ̀mí rẹ̀ lẹ̀ pẹ̀lú ọlọ́run pẹ̀lú nǹkan tọ́lọ́run bá bá fẹ́ náà ní jẹ́ sufi lọ́dọ̀ tòun ó di mẹ́rin báwọn ẹlẹ́ẹ̀karùn ìmáàmù Sha'arani ara àwọn àgbà àwọn àfa àgbà sufi náà ni ọkọ̀ tí ra rẹ̀ kẹtẹ nípa sufi ó ní ti ń jẹ́ àtasọ́wò lọ́dọ̀ ibaratun an ilmin ó ní ìmọ̀kánni nqadaa fi qulubil awliya ìmọ̀ ń bọ́ sínú ẹ̀mí àwọn onísúfi ni àwọn tó ń ṣe súfi tó wá wòlíì ìmọ̀ wọn wà á bọ́ sínú ẹ̀mí wọn tó bá ti bọ́ sínú ẹ̀mí wọn iná mastanarat afidatuhum nígbà tẹ́mi wọn bá ti tàn mọ́lẹ̀ tán biwasitatil amal bilkitabi wa sunna látara pé wọ́n ń lo alkitab wọ́n ń lo alkurani wọ́n ń lo sunna ìmọ̀ kan mọ̀ wá bọ́ sínú ẹ̀mí wọn ìmọ̀ wọn náà ní jẹ́ sufi yẹni pé kìí sèmọ yẹn kò ní wá látọ̀dọ̀ ànábì o ẹ̀rí pé látara kìtàbù wọn lo kìtàbù àti súnà ìmọ̀ kan mọ̀ wá wá sínú ẹ̀mí wọn olóhùn ní jẹ́ sufi lọ́dọ̀ tòun ẹ̀wọ́n bí ẹ̀hún eh, ó tún sọ bákan náà yẹn ni pé Imam Sharani ó tún ní at-tasawwuf ó ní tí ń jẹ́ sufi ó ní zubratun amal lil-abd bi ahkam ash-sharia ó lóun ní àwọn nǹkan tí ó jẹ́ àbọ̀ṣẹ́kù látara ìmọ̀ lu àwọn òfin ọlọ́run wà àdábìyà àti ìmọ̀ lu àwọn ẹ̀kọ́ òfin ọlọ́run ó ní wa dhalika bi mutaba'ati rasul sallallahu alaihi wasallam fi aqwali wa amalihi wa látara pé yẹn ń tẹ̀lé sunna nabi ń tẹ̀lé alukur'ani ó ní bẹ́ẹ̀ wá ní àwọn kíní kó tí wàá mọ wá wá tí bá wá ń wá wọn kí nǹkan tí ń wá wọn sufi lọ́dọ̀ tó ń ìmáàmù tú sí ara wọn àfa àgbà sufi náà ni atasawuf ó ní ti ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń huwa tasfiyatul qulub òun ní kò fọ ẹ̀mí rẹ̀ mọ́ minal akidar níbi ìdọ̀tí. واستعمال الخلق الخلق مع الخليقة ونكوتو ما لو أوان واتودا كلو أوان واتباع الرسول في الشريعة كوسما لا نبي نبي وجيشة نبي شريعة نبي وفين ونتمنى سوفي لا تونو هذي كتب عن وان كني oríṣiríṣi ìtumọ̀ náà làwọn kìíní yìí ní sẹ́tùmọ̀ wo sheikh shibili ara àwọn afa sufi náà ni ó ní badi ma'rifatullah oníkọmọlọ́n wà ní ayatuhu oni ní òpin sufi tawhidullah kò sọlọ́run lọ́kan ṣoṣo tàrífù ẹlẹ́kẹsánù ẹlẹ́kẹwàá ara àwọn pòfẹ́sọ̀ kan ní ní Sudan ló ń eh, wà ó ní tí ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń aturuku ó wá sí tíra kan ó pè ní aturuku sufiya bi Sudan oni ní atasọ́wò ó ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń ó ní ìwà iltiqa'u majmu'atin òun ni káwọn èèyàn kankan kóra wọn jọ kí wọ́n lọ lè pàdé min aliwanil ibada tí wọ́n ní àwọn oríṣiríṣi ibada tó fẹ́ máa ṣe tẹ̀sítẹ́mìlú ala usuli din àwọn ibada yóò wá wà lérí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wà báyìí furu ìyí àti àwọn ẹ̀túntún ẹ̀sìn lè kúrò bí a min bùnà ihim anafsi yẹni pé ọ̀rọ̀ wọn wà nǹkan tó fẹ́ ṣe ń yóò súnmọ́ nǹkan tí wọ́n ti gbé ẹ̀mí wọn kalẹ̀ lélẹ́rí pé ń ta fẹ́ máa ṣe rèé wà ẹ̀jẹ̀bù ń bi ṣàkṣíyàtìn lẹ́yìn náà ẹnìkan wà wù wọ́n ẹnìkan tó wù wọ́n wà á yàn kódùwàtàn fi sùlùk wọn wà máa múni kọ́ ṣe wọn mọ̀ wà máa tẹ̀lé muhawilina tarassum man ajhi wal iqtida'u bihi rida'an bi imamatihi wa imaratihi alayhim wọn wà ní àwọn fẹ́ yẹn nìkan ẹni yìí òun náà máa jẹ aṣíwájú fáwọn òun náà máa jẹ ẹni ọmọ kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn so ẹ̀rí pé tàrífù mẹ́wàá iná mo kó kalẹ̀ yìí yẹn ni pé definition mẹ́wàá tẹ́ bá lè wo mẹ́wẹ̀ẹ́wá yìí kò bára wọn mu gbogbo ẹ̀ lọ ya pa ara wọn tẹ́ bá wò pé kí wá ní ìdí tí gbogbo ẹ̀ wá ya pa ara wọn báyìí kọ́dọ̀ ẹ̀ wo àwọn tàrífù tó bá fẹ́ sọ tàrífù èdè pé kí ni jẹ́ náhù kí ni jẹ́ sọ́rífù ẹ̀rí oríṣiríṣi wọ́n lè mú ìbára oríṣiríṣi wá àmọ́ tẹ́ ìtumọ̀ kánà ni ọmọ jẹ́ ẹ mọ̀ wúlá pèjúwe tó bá ní sọ́rfù nísìn wọ́n lè ní àwọn dókítọ̀rù wa wọ́n ní àtàkùyèrè tó bá ní ẹ̀yìn wọ́sítẹ́lá àwọn ní ilmun yu'rafu bihi tàkùyèrè abnẹ tàkùyèrè kalimati al-arabiyya ila suwarin mukhtalifa àwọn mi ò ní ibaratun an ilmin yu'rafu biha ma'rifatu abniyati. كلمات العربية يعني لأصول إلى المعنى المقصودة so wọn ma sọ ẹri pé ẹ kàrí pé ibi tí wọn lọ ibi kan náà ni àmọ́ ìbára ni ọkàn yàtọ̀tọ̀ síra wọn àmọ́ títí gbogbo àwọn àfọ sufi tán ṣàlàyé sufi yìí gbogbo ti yẹ definition kò sí tọjọra wọn bẹ látàrí láfi mọ̀ pé kí ló wá fà òun ni pé kíní yìí kò ní nǹkan kan tó jẹ́ bí ibi tó ti wá pàtó nì àbí bó ṣe pé ibi tá a gbé léèrè bóyá ni pé bó ń kálukú ẹ̀rí pé n tó wá jòdòdò jù nínú tàrífù yìí òun ni tàrífù Imamu Sha'rani òun ló jẹ́ òdodo ló ṣe dédé nǹkan tí ń jẹ́ sufi gangan jù sòtọ́ba yà padà máa rí kí ló wí ó ní Imam Sharani ní at-tasawuf pé tí ń jẹ́ sufi lọ́rọ̀ tó ń wo òun ní ilmun òun ní makan tí máa ń kọ́dàhà ìmọ̀ ńlalẹ̀ wù ni nínú ẹ̀mí àwọn onísúfí ẹ̀mí wọn ni ó ti wá ẹ̀rí pé tábà léwo dawru tasawuf lè sheikh al-Albani eh, lè sheikh eh, adam abdullah al-Alori dawru sufiya dawru tasawuf wa sufiya wọn ní ìtí ń jẹ́ sufi wọn ní ilmun wa amalun wa atifatun wa wujidanun wọn ní ìtí ń jẹ́ sufi page seven ni ọ̀rọ̀ yìí wà tàbá léwu tíra ti ń jẹ́ dáwùrù sufiya wa wọ́n ní sheikh adamu ni ti ń jẹ́ sufi òun ni iṣẹ́ òun ni amal òun ni ìmà ilmun wọ́n wá ní òun náà tó ń jẹ́ wujidan n ti ń jẹ́ wujidan ni pé nǹkan kan tó kàn wá láti inú mi tó wù mí wọ́n ní wàlà àtìfà àbí nǹkan kan tó gbé yẹn nú wọ́n pé kìnnìyà ah, bó ṣe wù mí ni ìmà ṣe so ọkàn kìbọnú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ó sì máa bá a lọ wọn ti ń jẹ sufi nù eléyìí gẹ́gẹ́ lọ bá ìtumọ̀ sufi mu apàdà rí tó bá di ní ìgbà tí n bá tún lọ síwájú sí i so ẹ jí ká tún lọ lè wò ó kọ́ra ń bẹ nínú àwọn amígbà tó fẹ́ ṣàlàyé sufi wọn ti ń jẹ sufi ni yíyún ara wọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní ìsinmi wọn ní òun ni al-ihsan dáadáa tí tí ọlọ́tàn níbi ìròyìn nínú hadith pé àdìsí Umar tí malayika ti wá bá nínú àdìsí ẹlẹ́kejì nínú Nawawi àdìsí arba'in nawawiya àdìsí ẹlẹ́kejì tó ní ẹnìkan wá bá àwọn tó wá ní pé sa'ala an islam wa sa'ala an iman wa sa'ala an islam ihsan wọn ní ihsanu wọn ní jẹta sọwọfù wọn wá ní wa an ta'buda Allaha ka'annaka tarahu wọn ní wọn ní kọ́ ọmọ sílọ̀hún bí ẹni tí ń báyìí sotẹ́báwò bó ló ṣe jọ mọ́ ọjọra wọn bí ẹgbẹ́ yẹn kàn lọ àlọ́ mọ́ iná ni so eléyìí ká mọ̀ pẹ̀lú títí èyí káwọn léwu tí ń jẹ́ ìṣèkọ́ kù súfi pé níbo ni wọ́n tẹ́ bá ní súfi léyàn yẹn ni pé wọ́n ṣe tàṣọ́wùfù sọ́dún tó ń nù wọ́n fi ròyìn rẹ̀ pé ó ní ẹni tí ń ṣe tàṣọ́wùfù ni so tẹ́ bá ní súfíà àwọn tẹ́ ń ṣe súfi níbo ni ó ti wá wá inú èdè bó ló ṣe tó bẹ́ẹ̀ èdè lárúbáwá mu so tá a bá lọ léwu àkọ́kọ́ ni pé àwọn kan ní pé ibi tí súfi ti wá tí súfíà ti wá wọ́n ní ó látara ahlu sufa wọ́n láwọn kan tí wọ́n máa ń jòkó ní mọ́ṣáláṣí ànábì àwọn tálíkà kan wọ́n ní pé ń bẹ̀ ló ti wá sọ̀rọ̀ ńgbà táwọn elédè wò àwọn tó ń ní lárúbáwá àwọn tó ń jẹ́ lárúbáwá wọ́n wò wọ́n ní ah, ah, ah, kò bá a mu wọ́n ní pé kí ni tẹ́ ní ahlu sufa tẹ́ ní sufa tẹ́ fẹ́ yọ nisba rẹ̀ jáde wọ́n níbi ká ní pé sunna so eléyìí ẹni tó bá kéwú ní òye tá ní sunna ẹni pé tá a bá fẹ́ sunna ani ní sùnìyù so sufa yìí náà ní ìsìn tóun náà ń jẹ́ ẹ pé àwọn tí wọ́n ń jẹ́ ara tó ń gbẹ ní àyè kan ti ń jẹ́ alùsùfà tá a bá fẹ́ yọ orúkọ wọn jáde látara rẹ̀ ó yẹ ká ní sùfìyù náà lọ́ọ́ yẹ ká kò lè wá ní sùfì kò lè wá báwọn so apayéhùn tìǹú kágbádànù ẹlẹ́ẹ̀kejì òun ni asọ̀fáù àwọn kan ní mímọ́ kanga so ni sufi ti wá wọn ní kẹmi ọmọ àmọ́ gbà táwọn elédè tó wò wọn ní eléyìí náà ó ṣe déédéé sẹmọkẹ sọfà ó ṣe déédéé sànáù sànáù gíga tẹ́bá fẹ́ mú ẹni tó ga àbí àwọn ìran ẹni tí gíga di ìran rẹ̀ káà ní sànáì yùláwì so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní sọ̀fáwù náà ọyọ̀ kọ́ wá ní sọ̀fá iyù kò lè wá ní sùfíyù yíò náà kọ́ bá mú kátúngbà dànù. ẹlẹ́kẹta àwọn kan ní asúfà ìyẹn ni pé súfà wọn ní ọkùnrin kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé ní asúrù jàìlì náà ní ọ̀sẹ̀ mi ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ ń jẹ́ gausu ibnu marra wọ́n ní òun ni wọ́n darí ọ̀rọ̀ òun sí ọ̀dọ̀ rẹ̀ náà fi yọ súfì jáde tí wọ́n ń taba wele yìí sọ̀híù min nahiyati lugha ọba mu taba ni níbi èdè Lárúbáwá òun ni taba ni súfà bí ká ní kúfà kúfà tọ́ba ni ara kúfà lèèyàn tọ́ba fẹ́ gbé nísìbà rẹ̀ wá wọ́n ni kùfíìyù kùfíìyù ẹ̀rí tọ́ba ni súfà wọ́n ni súfíìyù àmì eléyìí kò tẹ́ àwọn súfì wọ́n níbo lẹ́sẹ̀ lè máa sọ wá di pé àsìkò jàìlì náà lẹ́mọ̀ wá darí wá sí pé ah, mm, àwọn ọ̀gbà yìí hùn. so kọ́ra sheikh ibn taymiya náà kọ́ra sheikh ibn taymiya náà tó ta kọ̀ọ̀rọ̀ ọ̀hún ipe kàn bá a mu nínú èdè lárúbáwá. àwọn kan tún ní ẹlẹ́ẹ̀karùn-ún pé asuf ẹni pé òwú tí mo dá kọ́lẹ̀ kan nínú lẹ́gùn so ìyẹn wọn náà tábàrọ̀ léwò nínú èdè lárúbáwá òun náà ọba mu wọn bá ní suf òwú suf òwú káwá gbé nísìbà rẹ̀ wá yóò máa jẹ́ sufiyu yíyún ọba mu dáadáa so bẹ́ẹ̀ wá ni ẹ wá wo òwú iná ní sèyàn nípa ẹni tí ń wọ so òwú èyí náà kò tún wọ àwọn sufi wọn ni ọ̀rọ̀ aṣọ ọ̀kan wọn náà lẹ́fi nínú ọ̀rọ̀ àwọn sufi àwọn kọ́ra ẹ̀rùn ẹ̀ ẹ̀wọ̀n pè nìkan ní abulfatihi albusti ó ní tanaza ẹ̀ náà sufi sufi waqtalafu wọn làwọn èèyàn ń yapa ara wọn nípa ọ̀rọ̀ pé sufi wọn yapa ara wọn bẹ́ẹ̀ fọsọnù mushtaqan mina sufi àwọn èèyàn rò pé sufi wọn yọ látara òwú òun wa ni walastu amnahu hadha al-ilmi ghayru fatan ó lé mi ò lè fún ẹnìkankan ní okọ sufi àfẹnutó ṣe pé sọfà wà sufiya àtà sumiya sufi yẹni pé ẹni tó mọ tó fọ ẹ̀mí rẹ̀ mọ́ tọmọkanga náà lòun lè pè sunfi tòun sòun ní olóhùn ọ̀farama kama sọ pé òwú aṣòwú kọ̀ọ̀kan wọn iná lọ́fà ni eh, Ibn Fodi náà wọn náà ni laysa tasawufu lubusu sufi wal khalaki bali tasawufu husnu sumti wal khuluki ìbẹ̀nu àwọn sinna faridọ oníkèése sufi ni kọ́ lóhùn ṣe tasawufu ni kọ́ máa lọ lè wọṣọ olówùú olóhùn ọ̀fara wọn bá ń onítìjà sufi husnu sumti kọ́mọ dákẹ́ dáadáa wàlúkúlù kò sì dáa níwá ó ní wàlúbásí mina lùbùsì máa takitaru antawakùn júlẹ̀ azọ́lámi wà á jẹ́rẹ̀ dáàmú àfẹ́ṣẹ́ ó ní aṣọ tó bá wù ọ́ ni kò wù ọ́ sátì máa wà tó dáa kò sì máa sẹ̀sìn tó dáa tó ń nu sùlẹ́yìn náà káfílẹ̀ mọ̀ pé kíní yìí kọ̀tẹ́ àwọn onísúfí lọ́rùn bí ká ní pé aṣọ ni wọ́n wọ̀ ń bẹ lára àwọn tó ẹni yìí ma'aruful karafi ara àwọn sufi náà ni òun ni ó pàdé ẹnìkan ìgbà tó pàdé ẹni òun ó wá wọ aṣọ olówùú ni ma'aruful karafi wọ̀ sára Abul Hasan wa ń pé yá abba Muhammad ìwọ baba Muhammad ma'aruful karafi tẹ́bẹ̀ o ó ní wafta qalbaka aw jismaka ṣé aṣọ rẹ ló fi ń ṣe sufi ni abẹ́mi rẹ ọwọ́ ni sọ́wọ́f kọ́lìbàkà ẹ̀mí rẹ̀ ni kò ṣe kó máa ṣe súfì wọ́lbàṣẹ̀ kóòhà alẹ́kóòhà máa wọ ọlú aṣọ tó bá wọ ni kò wọ èwo ni kò máa wọ aṣọ súfì kí so ẹ̀rí kọ́ ta ko aṣọ yẹn pa àwọn súfì wọn fẹ́ kàn máa ní pé aṣọ ni àwọn wọ wọn ànitọ́ níbo láwa fi rí gbangba náà kò síbi tó tún lè fi wọn gbá náà látara pé kíní yìí kò sí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn Islam. Islam sotaba léwò pé nbọ ni sufi ti bẹ̀rẹ̀ sufi ìgbà tó bẹ̀rẹ̀ ẹnu àwọn sufi gan kó ikọ́ bẹ̀rẹ̀ ní ọgọ́rùn kẹta ọdún lẹ́yìn ìgbà táwọn ẹbí ti kú tán náà ní nǹkan ti ń jẹ́ sufi ló tó jáde báyìí lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún lẹ́yìn ìgbà táwọn ti kú tán so eléyìí ni tó ní ṣe pẹ̀lú nushatu atasawuf so eléyìí ni alakọ̀kọ́ mọ́bọ́ hasa àkọ́kọ́ nù so ká tún bọ́ sínú mọ́bọ́ hasa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a fẹ́ wò pé àwọn nǹkan kan wo ni ṣe pati ní ikọ̀ bẹ̀rẹ̀ láyé ànábì kọ̀ bẹ̀rẹ̀ láyé àwọn sọ̀hábà kọ̀ bẹ̀rẹ̀ láyé àwọn tábì láyé àwọn tábì tàbí so àwọn ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ wọn ti lọ lẹ́yìn wọn ni àwọn ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa ń dé káàró lè wò pé kí ni àwọn nǹkan tí ọfà àwọn kan tó fa ni pé wọn làwọn fẹ́ mọ aráyé sá àwọn fẹ́ ṣe zuhudu so ń bẹ lára àwọn tó ń jẹ́ àwọn ní sufi náà tán ní tó tiẹ́ sufi ní zudu lọ́dàálẹ̀ ìráyésá káyékún náà fi máa ń wọ aṣọ olówù tó yẹ pé aṣọ olówù làwọn ọmọ wọ káàkiri kan fi lè mọ̀ pé àwọn káyékún gbogbo àwọn àwọn yẹn ń wọ sọ àrán léèsì àwọn ò ní wọrú aṣọ òwú làwọn ọmọ wọ sófi dáa mọ̀ pé ah, àwọn ti ń bẹ̀rù ọlọ́run ibi kí wọn wọ sọ tó lásìkò yìí sùkọ́ àmọ́ ní akíláṣẹ́ ah, ah, ìnra ni so wọ́n ní lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún ara nǹkan tí ọ fa ni àmọ́ tabarò lè wò zudu yìí náà ìbẹnu ìlànà tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi mú zudu wa kódà anabi ráyésá sọ̀rọ̀ àìráyésá anabi sallallahu alayhi wa sallam iná ni pé ńgbà míì anabi sallallahu alayhi wa sallam kò wá bukabu ahaya owó kò wówó rẹkẹtẹ ó mú gbogbo nǹkan kọ́ra Aisha radiyallahu anha oníjọ́ mi láàrin oṣù kan àwọn lè má dáná jẹun sùsà nàbí ọ̀wá lágbára kó sobi kọ́lọ̀ nǹkan sọ́wọ́ kalẹ̀ fún un sùmọ́ orí ayé sọ pé gbogbo Aisha yìí náà ń bẹ láyé ànábì kí lórí tẹ̀ ṣe ayé tẹ̀ Aisha bìtà ànábì sọ lára Aisha ni pé kéèyàn orí ìbàjẹ́ bóyá yẹn rí wòkú wò nísìnyí bóyá obìnrin kò kájú kò ń bẹ lára òun sufi tó ní ojú òun yìí wò wòkú wò ó sì fọ rẹ lójú ọyọ ojú òun báyìí pé òun ò ní mọ wòkú wò mọ́ so kẹfì máa ma bí ìráyísá àwọn oníṣúfì rí so èyí òun nù nípa ti ìráyísá ara àwọn nǹkan tó wá yapa tí wọn mọ̀ pé akíní ah, yìí ah, eléyìí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́tọ̀ọ́dún kílẹ̀ tún gbédè yìí òun ni pé wọ́n kọ́ ní kinní kan wọ́n ń pè ní mọ̀sọ́dẹ́rù tàlákì ibi tí sufi ti máa mú ẹ̀sìn ṣe mọ̀ pé ń tó gbọ́dọ̀ yé mùsùlùmí òun ni pé ẹ̀sìn ọlọ́run ọba ni yóò fún wa ní ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam òun ni yóò ṣàlàyé pé bọ́lọ̀ ń ṣe wíre àbáwọn sufi gbà táwọn bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ní nǹkan kan tí ó tún máa jẹ́ ẹ̀sìn fáwọn lọ́tọ̀ yàtọ̀ fún tí ànábì mú wáyé kí ni táwọn kọ́ mú ni pé numu sọ́dúró tààlà kí wọn wọ́n mú alkushuf wàlúùyà almanamiya yẹni pé kán sùn nísìn tó bá sùn olè rí kíní kan lójú oorun yóò sì sọ dẹ́sìn bẹ́ẹ̀ náà ni eléyìí ó takùn tí ànábì sallallahu alaihi wasallam mú wa sòrú rẹ̀ lẹ́mọ̀ rí lẹ́mọ̀ gbọ́ pé nìkan ó sùn wọn á fún un ní àsàlátù kan látọjú oorun kọ́dà gold náà fi kọ́ àsàlátù ń ọ wá sọ̀kalẹ̀ wá fún un gbàtọ́ sọ̀kalẹ̀ ọ wá ní ẹ̀ máa ṣe sòrú rẹ̀ ní irú àwọn sọ̀látìlì fàátì ntọ́lọ́ fàánù ikú ọ wá látọjú oorun wá bá eh, kíní ni Bakri Mustapha Al-Bakri sokolon wuli láti ojú oorun góòlù fi kọ́ fún so amadaja ló náà gba ọwọ́ rẹ̀ látọwọ́ rẹ̀ jawaru maani ọwà ń bẹ ọwà ní sẹwárí àsàlátù yìí tọ́ba kayọ kan rẹ̀ ó ní ọlá ju kurani six thousand lọ tutobele kasalatu wọn yọ kan ọlọ́lá ju kurani six thousand lọ so kìí ṣe pé wọ́n fi ra máa wílẹ̀ jawaru maani ni o tọ́ba lè wù ìbẹ́nbẹ́ so ìkìlọ̀ fa ni pé ntá àwọn fi ń sẹ́sìn òun náà ni rúùyà kan sùn kan rí nǹkan àbí mukasha yani alkushuf kí kan ní pé ah, kí nǹkan kan sí gàgá fáwọn báyìí kó dúró báyìí wọ́n kàn ní kíní kan sí fún un báyìí ni bí bó ṣe sí fún un ẹrú amadu àti dání nìsín ó ní nígbà tí òun jókòó ó ní lójú fòfò báyìí lànà bí kan wá bá wọn lòun kàn rí ànábì ànábì láti amadu àti dání nǹkan bíi kílọ̀mọ̀sẹ̀mí nǹkan bíi twelve century ànábì ti kú one thousand two hundred ti lọ olóhùn kan jòkó olóhùn kan rí tánàbí ọkàn yọ sínú báyìí ọwọ́ agbétọ̀ rí kàtìjà níyàwó fún un nbẹnu jàwárù màáni ó ní torí náà nítorí sì máa ṣe ń tọ̀rí so kí ni ń fa ni pé n ti ń jẹ́ bí máa mú ẹ̀sìn wọn nínú àlọ́ fà alkushuf wa ru'ya almanamiya iná ìdá fìdí ẹlòmíì ni ọkàn mi sọ fún mi pé kí n máa yan náfìlà ẹgbẹ̀rún lójoojúmọ́ ń lọ náà nù. Sole eléyìí ni n ti ń jẹ́ masọ́dúró tàlákì àwọn onísúfí so àwọn ọgbà kìsì alukurani àti sunna nìkan ló tó wọn ìbẹ̀rẹ̀ ti máa mọ̀ pé n ti sàrà ní sọ́lẹ̀ kan tó ní ìmọ̀ kan ni ti máa ń bọ́ sínú ẹ̀mí onísúfí so tó ma ti ń sọnù pé yọkàn bọ́ sínú ẹ̀mí rẹ ni ó sì dẹ̀sìn so lẹ́yìn náà tabatọ̀nà lè wá wo ara tó tún jẹ́ nǹkan tí ó tún jẹ́ ní tó yapa sinti islam mú wa tí sufi ń ṣe òun náà ni albay'a gbígba ọwọ́ lọ́dọ̀ sufi sufi nígbàgbọ́ pé wọ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe sufi àfi kó gbọ́wọ́ tó o bá gba ọwọ́ tó bá lò ṣe sufi wọn ní òun yíyan gan sẹ́yìn àwo sẹ́yìn gbá òní ládàá gbogbo àsìkárì tó bá ṣe kódà àwọn ọmọ sọ pé man laysa lahu shaykhun fa shaytanu shaykhuhu wọn ni ẹni tí ọba ní ṣéhù sitani ni ọmọ jẹ ṣéhù fún so wọn ni kọ wẹ nìkan tí ọmọ jẹ ṣéhù fún kọ gba ọwọ́ so yẹn ni pé kó tó lè di pé ó di sufi gidi àfi kọ lẹni tí ó fún ọ lọ́wọ́ kì í wá sí pé ọwọ́ lásán bọyẹ ni pé ó tún ní àwọn májẹ̀mú nínú májẹ̀mú rẹ̀ ni pé ẹni tó bá fún ọ ní ọwọ́ òun ó gbọ́dọ̀ ríra rẹ̀ bí òkú ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó bá sọ fún ọ láyé lọ́gbọ́dọ̀ gbà tó bá ní kọlọ̀ lè múyàwó rẹ̀ wá kó ń bá a sùn ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ yí wò tó bá ní pé kọ́má kírun mọ́ ọ̀gbọ́dọ̀ kírun tó bá gbogbo tó ń bá sọ fún ọ lọ́gbọ́dọ̀ mọ́ gbọ́ sona wọn ma wọn à ń bẹ nu ọ̀rọ̀ wọn ni kún ẹnda seyikika kalimayiti ẹnda gaasilihi ribi lọ́dọ̀ sewu rẹ̀ ribi òkú lọ́dọ̀ ẹni tí ń wẹ̀ sẹpẹ́ ntí òkúta ń wẹ̀ ní sí kí ni wọ́n máa ṣe wọ́n lọ́ máa yí ẹni tí ń wẹ̀ ni wọ́n máa yí yóò yí apá rẹ̀ yóò yí ẹsẹ̀ rẹ̀ yóò yí mọ́ jà sọ ẹlòmílẹ̀ àmọ̀ wípé àwọn ra ọ̀rọ̀ yìí bọ̀ àwọn sufi lọ́rùn ni wọ́n yé ṣe bẹ́ẹ̀ so náà ni mo tún fi mú àwọn ẹ̀rí kan wá tíra wọn nínú àwọn ọ̀rọ̀ wọn tẹ́fìmọ̀ ẹ̀yìn lára àwọn sufi wọn pẹ̀ nìkan ní zunun zunun alimisiri ńlá kókó ẹni tó kọ́ da pínpín ẹ̀mí kalẹ̀ yín padà débẹ̀ ó ní laysa muridun albatta man lam yakun atwa'u ustazi min rabbihi ó ní ètí ìjẹ́ mùrídìí gidi àfikọ́jẹ́ pọ́ máa tẹ̀lé ṣéèkù rẹ̀ ju ọlọ́run ọba rẹ̀ gan lọ tọ́lọ́run bá bá pàṣẹ fún ọ ọ gbọ́dọ̀ tẹ̀lé ṣéèkù rẹ̀ ọ gbọ́dọ̀ fi tọ́lọ́run balẹ̀ kó tẹ̀lé ṣéèkù rẹ̀ eléyà pé ah zunu níta ní jẹ́ bẹ́ẹ̀ ẹ tún wọlé yìí tíra yìí ru'ul ruhul adab náà ń pè ibrahim niyasi ló ṣe ibrahim niyasi mo fi kíní kun fọ́tò rẹ̀ yìí ni ibrahim niyasi kawula tá a máa ń rí òun òun ló ṣe kọ́ra yìí fún baba jabata àwọn ni wọ́n tú orin òun sí yorùbá orin ni ruhul adab ó lóun fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ àwọn mùrídì wọ́n ní wàlásìmúlẹ̀ kòdúra wà sùkúnà orin náà máa ń kọ́ nínú tasọ́bù islámi tó mọ̀ ní la ilaha illallah muhammadu maulana yakulu abdullahi najilalhaji maulana wa ẹ eh, ní nine thirty orin iná máa ń kọ ara orin ń rèé ọ wá ní wàláṣẹ múlẹ òdúrà wa sunkún náà kàtàkà kálẹ wa tó tó ìná ìná láàyílá sẹríba ó ní dunima kọ máa ṣe hudur kọ máa wà ní ọ̀dọ̀ ṣéèkù rẹ ó ní ẹyìn ìyàjẹ gbé láti bí ó ní wastadranna shaykhaka wal murabbi ó ní lọlẹ wà máa wà lọ́dọ̀ ṣéèkù rẹ dáadáa ní gbogbo wa kàtàkà ṣéèkù kọ́dà ṣéèkù tiẹ̀ náà ṣéèkù ṣéèkù rẹ kó tún máa lọ lè rí òun náà bìdúnì rẹ̀ má níyè méjì sí wọn o má níyè méjì sí ṣéèkù rẹ ó ní wà láàzìmú lè hudura wà sùkúnà kó o máa rí i pé òun rí i pé òun wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ ṣéèkù rẹ kàdáàkà khaliwatan tu'ina hinan lẹ́yìn náà kó tún dún má khaliwa ó wá ní wàtúlùbù mu rọ́bìyàn kọ́ wá wẹ́ni tí yọmọ jẹ́ mu rọ́bì fún ọ ẹni tí ọmọ rè ọ́ tí o ma jẹ́ seku fún ọ khabiran kẹ́ni ń jẹni tó mọ̀nà dáadáa o nasihan tí o ma kìlọ̀ fún ọ kamilu irifani tó nímọ̀ nípa sufi dáadáa imaman tó já síwájú salihan tó jẹ́ ni mímọ́ ọ wà ní malikiwu nafsaka gbé ẹ̀mí rẹ̀ lé lọ́wọ́ wala tudabbir ọ gbọ́dọ̀ yẹ wò wà kún kàmáyìtì kò rí bí òkú dàwa máa ní gbogbo ìgbà ní kò máa rí bí òkú lọ́dọ̀ rẹ̀ tukhbiri ọ máa rí pé ìròyìn tó tá a gbọ́dọ̀ mọ rí lára rẹ nu ọwọ́ ni wàlá tu khalifu ọgbọ́dọ̀ tako ọgbọ́dọ̀ yapa rẹ̀ wàlá ó bá na fasadu ráàyè kóra tó bá ń rí i pé ah, ah nítorí máa ṣe yìí ọ̀tako òfin ọlọ́run ọgbọ́dọ̀ tako wàkúndà wa máa ń sàtìsà jẹni tí ó máa tẹ̀lé gbogbo gbà gbogbo gbà ní kó máa tẹ̀lé ṣéwù rẹ̀ so n ti ń jẹ́ ọwọ́ gbígbà iná lélẹ́yìí lọ́dọ̀ àwọn Sufi nítorí pọ̀ gbọ́wọ́ kọ́ra náà ni ẹni tó bá gbọ́wọ́ òun rí ẹni wọ́n mọ̀ sọ fún pé ǹjọ́ jẹ́rìí àtẹ́ṣàd àní abúkà fìdí sọ jẹ́rìí pé mo ti di bàbá rẹ báyìí níbi ẹ̀sìn kọ́ra ń gbọ́mọ̀ ẹlòmíràn fi dúnìyà wal àkhírà tó ti gbà pé mi ni bàbá rẹ láyé àtọ̀run ó ní mo gbà so n ti bẹ níbi àṣírí ọwọ́ gbígbá rẹ̀ so náà ni àfa yìí sọ yìí o tíra eh, inshallah so eléyìí ni ara ń ti ẹ̀rí pé tẹ bá wo eléyìí kò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn bóòlù sí fẹ́ sẹ̀sìn ọlọ́wọ́n ọba tó tún wá nídìí kó tún rí ẹnìkan ó tún nídìí kó tún rí ẹnìkan pé tọ́ọ̀bá máa tọ́ọ̀bá rí ẹni ò tí ì sẹ̀sìn ò tí ì lè sàskárì àskárì rẹ̀ ò tí ì jẹ́ nǹkan tí ọlọ́wọ́n ọba gbà àfi kó rẹ́ni lẹ́yìn náà bóòlù ẹnìkan sì lè wà tí ó wà ní kọ́mọ jẹ́pọ̀ òun ni ọmọ darí àlámọ̀rí rẹ̀ náà lè tẹ́ bá ń rí tọ́mọ ní àwọn sẹ́wọ̀n báyàwó mòrídìí kò sí tó burú bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn o kò sí tó burú bẹ́ẹ̀ sòlẹ́yìn náà ẹ̀ mọ̀ rí ẹlòmíì yóò mọ̀ ṣiṣẹ́ gbogbo sálárì rẹ̀ báyìí tó bá ti gbà báyìí ń kó lọ́dọ̀ rẹ̀ nù náà wọn yé ṣiṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní ọmọ kó lọ òun ní ọmọ ná ní ọmọ yẹn ó ṣe dáadáa ó múrídìí gidi ni ó ní tọ́ so gbogbo eléyìí ń ta gbọdọ̀ lákèsí lélẹ́rìí ni sòlẹ́yìn náà ọwọ́ gbígbà yìí náà nítorí gbogbo ẹni tó wá sì farajọ súfì náà máa ń ṣe bẹ́ẹ̀ àbùkù kọ́ra fún àwọn tó ń ṣe súnà tó ń fara jọ súfì táwọn kan bíi súfì díẹ̀ díẹ̀ ń bẹ lára àwọn náà ń ṣe bẹ́ẹ̀ yìí àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ láàrin ara wọn so kọ́lọ̀ kọ́mọ́ṣá sànú kọ́tọ́ wọn sọ́nà o naam nínú nǹkan tó tún jẹ́ ìyapa ẹlẹ́ẹ̀kejì òun ni tarbiyatun nafs mọ̀ṣẹ́ mọ́ láwọn afẹ́ fọ ẹ̀mí mọ́ gbàfẹ́ tọ́jú ẹ̀mí wa afẹ́ rí ẹ̀mí so ẹ̀rí pé anabi sallallahu alaihi wasallam lára pàtàkì ntọ́lọ́wọ́n bá fi rán anabi òun náà ni kó tọ́jú ẹ̀mí torí kò sí iyèméjì ń bẹ ẹ̀mí ń máa ń ní àìsàn àwọn kankan bẹ ti ń jẹ́ àìsàn ẹ̀mí tí islam mọ̀ pé ah, àìsàn ẹ̀mí lélẹ́yìí gẹ́gẹ́ bí ìbínú kèéta ẹ̀gàn àwọn eléyìí àìsàn ló nínú ẹ̀mí kọ́dà anabi sallallahu alaihi ojú kó yé wa ipe àìsàn mi gbogbo àwọn nǹkan yìí gbogbo nǹkan yìí anabi sì ti ṣàlàyé ó ti yanjú láfi yanjú rẹ̀ anabi lẹni tó bá máa ń bínú púpọ̀ ipe tó máa fi yanjú ẹ̀mí rẹ̀ ni pé máa ṣe a'udhu billah lẹ́yìn náà tó bá ń bínú tó wà lérí ìdúró jòkó àbí o bá wà lérí jòkó ni nínú bá ń bí ọ ṣá chẹ́ǹjì ibi tó bá wà ṣéèjì pòṣíṣàn rẹ̀ so pé ìbínú yọ lọlẹ̀ so ogun ẹ̀mí ni egun bínú bó ṣe máa nù so ẹ̀wẹ̀ ní tí o bá ní hasad náà anabi ni tó máa ṣe ni pé tí o máa sògun kéta tó bá ní lẹ́mìí ẹni pé máa wo orí ọlọ́run tọ́lọ́run ṣe fún ọ náà so tó bá ti wo orí ọlọ́run tọ́lọ́run ṣe fún ọ so wọn náà ò nílé máa ṣe kéta ẹlòmíì má so bẹ́ẹ̀ náà ṣe ṣe gbogbo àwọn kan ti ń jẹ́ ìbínú ẹ̀gàn àwọn ìdọ̀tí ẹ̀mí bá nàbí ṣe fọ́ mọ́nu lára àwọn sọ̀hábà nígbà táwọn súfí dé àwọn ni títà nàbí yóò ràn àwọn àwọn ẹ̀mí wọn á gbé orúkọ fẹ́mi nafsu lawama nafsu lamara nafsu mutmainna nafsu maridiya nafsu kamila wọn wá gbé sọ́nà méje tẹ́bà léwu tíra kan jẹ́ fuyudọ́tò rọ̀bàníyà ti kàdíríyà so wa wá pín ẹ̀mí wọn ọ wá fi àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan tì í ọ wá ní tó bá fẹ́ sikọ nafsu amara ikú la ilaha illallahu hundred thousand tọba ṣetán ó tira rẹ̀ mọ́lẹ̀ ni o ọwọ́ kálúwà ló fi ṣe tọba ṣetán wà mọ́ ní ọlọ́run mọ́ra ẹ̀mí yìí pẹ̀lú bíháàbí mi'ata alf ìṣàrẹ́yìtú bíi anafsi al'amara bisu mo fi ra ẹ̀mí mi wọn ni yóò tó wá máa rí àwọn sáyìn kan nígbà wọn yóò tó bá tó rí àwọn sáyìn wọn kọ́ mọ̀ pé o tí ì bọ́ nínú ẹ̀mí wọn náà nù so ó tuntun ṣe so gbúrú àwọn ranù yìí bí mi náà ṣe ń ṣe ń gbà wọn kọ́dà mo ṣe débi pé mo wá èmi máa ń sọ pé n travel gbà wọn nítorí ètò ah, ń ṣe kíláàsì pé n ṣe nítorí ọlọ́run n sọ fún ara ilé pé n travel n sì wà ní yàrá kan lọ́dọ̀ mi ń gbé omi síbẹ̀ ń rọra gúgúrú gúgúrú tó fi ni máa so tó fi máa níbi oúnjẹ ó sì máa gbà pẹ̀lú àwẹ̀ lẹ́yìn náà tó bá tó wá tó ń gbọ́ ohun àwọn èèyàn ibi tó tún gbọ́ ohun àyàn nínú kọlọ̀ àmọ́ tó bá máa gbọ́ ohun ni kò fi láwà ní ọwà fi wé etí rẹ tó wé etí lẹ́yìn náà ọ̀dọ̀ tó wá wà nínú òkùnkùn ẹ lọ lé wọnú fìwúrọ́tò rọ̀bà níyà ti sọ yìí bó ṣe wà ń bẹ́ẹ̀ so ibẹ̀ wa ni ó ti wà mọ́ lála àwọn oríṣi àwọn ṣètánì oríṣiríṣi ọmọ ayọ síyàn gbà wọn lọ máa di pé ah ń wà ní eré ẹsìn funfun wọn gbé mi gun kinní kan wọn ṣe kinní kan so gbogbo ẹ yóò máa ṣẹlẹ̀ sí ọ torí pé kí ni gbogbo ọ̀nà tí èèyàn fi tó ó ti fi gbogbo ọ̀nà tí èèyàn ti ṣètánì mọ́ fi ń súnmọ́ yàn náà lè yẹn ti lọ lè wá wọn ó ti gbogbo kọ́dà tí kinní kan bá fẹ́ mọ́. so wà mọ àṣà nǹkan tó ń sà wọn wà mọ àṣà wọn mọ àṣà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ wà ní. iná ni ọfà ń gbà wọn ngbà tí mo sọ tán mo wá ní la ilaha illallah dawa'un nafsi wal ilal orin ni mo kọ́ o mo ní ara nafsa laha ilalun fa'alijiha hadal jahli. أيام النفس تأمره بشر الخلق كالبخل وحرص وقبر حكثار من الشأوات والأمل دواؤك من يا صاحي لتنجو إلى القول لتقذر ذكر أهل له لا إله إلا الله so mo ṣe kọ́ngbà wọn ìgbà tí mo parí gbogbo àwọn àwọn tẹ́lẹ̀bí àwọn tán so òun ni pé bí sufi ṣe gbé ntọ́ takò lànà nabi sallallahu alaihi wasallam kalẹ̀ nù njọ́ kan mo wá kàn gbà tí n ka àwọn tíra ń pa sufi àtàsọ́wọ́fù lẹ́sìlámì mọ̀nṣá wà tàtọ̀wúrò náà ni tíra wọn àfa wọn ń ṣàlàyé pé sufi mú àwọn kìnnì kan lọ́dọ̀ àwọn yahudi wọn ni ara ti sufi mú òun náà ni kẹfìyà tẹ́rìbìyà ti nafs bí bọ́sí ma láwọn ń ṣe tẹ́rìbìyà wọn lọ́dọ̀ àwọn yahudi náà ti mú un pé táwọn yahudi bá fẹ́ ṣe ẹni tí wọ́n bá fẹ́ di ẹni tí wọ́n mọ̀ rí ní tá máa ń ṣe ni wọ́n lọ lè tira wọn mọ́lé inú òkùnkùn wọn ò fi nǹkan di etí tí wọn ní gbọ́ kan mọ́ ibẹ̀ ni àwọn àlìjánu yẹn wàá sọ̀kalẹ̀ sí wọn la tó bá ti rí ọ báyìí àlìjánu wọn mọ sọ ogun tí bá ń ṣèyàn yóò mọ sọ fún ni torí wọn ti jọ ní ìṣepapọ̀ láàrin ara wọn ṣùgbọ́n tí mo á ni wọn wò pé sikini ti rí báyìí mo á lọ sọ́dọ̀ àwọn àfa àgbà oṣù fi kàn ẹnìyẹn ìkóló ni mo wá ń dé sí odò ta ńlá òun ni àfa yẹn máa ń dé sí so ìkóni agége ni so mo alòlé bá fa yẹn lé mo ní ustaz pé ah mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo á béèrè lọ́wọ́ mo á ní ẹ̀yìn tẹ́rẹ́bíyà yìí pé bò ló ṣe jẹ́ nǹkan kaba wọn afa wa ń ṣàlàyé wa ṣàlàyé wa ní pé tẹ́rẹ́bíyà wọn pé kọ̀lẹ́rì kankan nu sunna àti nu alukurani àwọn yahudi ọ̀nà tó máa fi ń di makashuf iná ni gba àwọn Yahudi ọ̀nà tó máa fi ń di ẹni tí ó máa rí na náà ni tó máa fi ń di rahabaniya pọ́ náà tó máa rìn nù so náà ni àwọn Sufi bẹ̀ náà ti mú mo ní hùn hmm, n tí mo kà nínú tíra yìí náà ni bàbá yìí lọ sí i mo ní ustaz ẹ dákun ṣé ó wá dáa ká mọ kọ́sí àwọn Yahudi mo ní akíló ṣe ṣe bá a fi ń sẹ́sìn ni mo ní anabi ni mo ń ta ṣábà àbí kọ́ mi fà wà lọ́wọ́ wàhálà àwọn Saudi ń pọ̀ fa wọn làwọn Saudi ń fa, mo ní àmì ọlọ Saudi ń lọ́bì kankan ń débẹ̀ rí ti ń jáde kó Nàìjíríà yìí wọn ni àwọn náà sì ń ṣe ti ọ̀dà wọn chẹ́ǹjì Kaaba wọn ṣe ọ̀ṣọ́ sínú Kaaba ọ̀rọ̀ tí ò jọra wọn ni eléyìí sòun ni pé tí wọ́n sáfẹ́ lò mẹ́ ni pé àfa àwọn tó bá ń sọ pé ń sún fi wọ́n kà sí number one kọ́ra bàbá wòlíì lọ́wọ́ pé bàbá wòlíì kò ní sún fi gan kọ́ra àfa rẹ̀ gangan wọn náà máa ń kàǹkà rẹ̀ lójú ayé wọn so bó ṣe sọnù mo ní ah òdodo tí mo nídìí gan lẹ́nu yìí náà lọ ṣàlàyé so wọn ni pé ìṣesí àwọn yahudi ti ń bẹ lára àwọn onísúfi ni eléyìí tí anabi sọlọ sálàm tí ò mú wa nínú àwọn yapa títún bẹ nínú ìṣesúfi òun náà ni al-istighaza kéèyàn wá ìrànwọ́ ipe ẹgbàá mi ẹ là mí lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn ṣéèkù súfi so eléyìí nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ sufi ni àwọn ọmọ àwọn èké pọ́lọ́wọ́n ọba mọ́ ẹni tó jẹ́ ṣéwù wọn iná wọn máa ń pè pé ṣéwù ń sànù ń ṣéwù ń jẹ́ káyè mi ọ́ dà kódà ń bẹ́ẹ̀ náà ẹlẹ́mi pé fọ́tò wọn ni wọ́n gbé wájú báyìí mọ́ mọ́ àwọn Tijani àga wọ́n gbé fọ́tò Ibrahim Niyas síwájú báyìí wọ́n wà mọ̀ fa yá ṣe Ibrahim Niyas yá ṣe Ibrahim Niyas yá ṣe Ibrahim Niyas ni wọ́n mọ̀ fa agisni ṣe Ibrahim Niyas agisni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á mo sì ti àníyàn díẹ̀ ọdún mẹ́wàá mo fi ṣe kàdíríyà so kàdíríyà àwọn náà ní iṣẹ́ máa ń ṣe ntẹ́kàn máa wí ni pé yà Sheikh Abdul Qadir Jilani agisni yà Sheikh Abdul Qadir Jilani agisni tẹ́ bá wá kà tán ẹ̀sìn one thousand one hundred eleven wọ́n ní kọ̀dọ́ wọlé àwa yìí ṣe gbogbo ntọ́ bá nídìí ẹ̀ fún ni wọ́n máa fi ṣe tọba katan wani ilahi bi muhiddin mawla al-inayati tafaddal alaina bi rida wal karamati bi urmati abdul qadir jilal jiyan jiyan lillazi la urtiba tun fu ta'alu ala kulli urtibati anti mo hati mo so e mo waka e mo waka won kini hun le wa fi le wa ni le mo le mo le mo wa fi be le mo wa fi be so eléyìí hun ina ni in be lọ́dọ̀ àwọn ni sufi wọ́n ní wọ́n mọ̀ sọ fún ọ pé wàyà máa ń gàdá ń bẹnu tíra àwọn eh, kàdíríà ni wọ́n ní wàyà máa ń gàdá fi ṣídà tí wákà abatin wọ́n ní wọ́n bá jí sínú bànújẹ́ àbí ṣòro kan wọ́n ní fanadi alalijẹ ìlànà sheikh tọ́ríkàtì mọ́pọ̀lọ́hún pé jẹ̀láni fàkúlíyà muhibbi ìkọ̀dìrí ma òdìdù sọ pé wọ́n ṣé wù mí bá mi bí àbùkátà mi torí pé fàǹtà màláfi ìwọ ni mo gbára lé láàrin àwọn èèyàn wá wà sí láti ìwọ ni fara tì ìlẹ́lómi wọn ni mo ní ìlọ́lọ́ǹgàn wọn mo ní ẹ tún máa wò ó náà tún ni ẹ tún máa rí ọ̀pọ̀ gan wọn ni yá Jilani yá Sheikh Jilani abúlé rí dọ́ọ̀kà. tọ́lọ́ sì ní òun nìkan ni ká máa pè kọ́dà àwọn èèyàn wa bá Nabi sallallahu alaihi wasallam nbẹnu Tabarani wọn ni shaqaw ila Nabi sallallahu alaihi wasallam munafiqan yadurruhu àbí yu'dhihim wọn láwọn sọ̀hábà wọn bá nàbì wọn wá kéba pé ah munafiki kan máa hàn wálé ma kílà nàbì sọ fún wa nàbì ni la tastaghiithu bi ẹ má wà ràn wọ́dọ̀ mi o innama yustaghaathu billah ọ̀dọ̀ ọlọ́run ni kẹ́ ẹ máa wá ìrànwọ́ lọ ẹnìkan nàbì dájú wọn sọlọ́run àmọ́ àwọn ṣéwù àwọn ni ń ẹ má pọ́lọ́run àwa ni kẹ́ ẹ máa pè so léyìí ń bolè léyìí wà nínú ẹ̀sìn so eléyìí ọ̀ wá sí ní mbẹ́ ẹ bọ́ pọ́nrán náà lélẹ́ yìí kọ́dà tabalọ̀ lè wáyé alukur'an lóríṣiríṣi so a máa rí tọ́lọ̀ tí ni pé fala tad'u ma Allahi ilahan akhar fatakuna minal mu'adhabin ẹni pé má pe ẹlòmíì o pé kọ́ràn lọ́wọ́ o pé kó gbàdúrà rẹ o àfọlọ́hún kọ́mọ́ wa wà nínú ìyà ọlọ́run ọba kọ́mọ́ wa jí ìyà ọlọ́run sulayin ọlọ́run tó ní wala tad'u min dunillah man la yanfa'uka wala yadurruka fa in fa'alta fa innaka minadh-dhalimin má pe ẹlòmíì tó jẹ́ pé òun ò lè ṣe ọ́ láǹfààní ṣé ewu èèyàn ní ibi rẹ òun gan ò lè ṣe rẹ láǹfààní tó nǹkan bá nídìí nǹkan òun gan kọjú sọ́lọ́run ni kí lọ́mọ wa pè é fún so pé má ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìkan oṣù ni kọ́ máa pè ó ní tó bá ṣe bẹ́ẹ̀ o innaka mina zalimin ọ wà nù ẹni àbòsí tábàlì orin suratu Yunus aya one oh six láyà yìí wá ipe wọ́n tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tí ń jábò sí ni ẹ̀bọ níjàmbá wọn o ẹ̀ ti dẹ́lẹ́bọ ẹ̀ rí i pé Luqmanu ní inna dhulma shirika la zulmun azim ẹbọ làbòsí tó le jù so lẹ́yìn náà ọlọ́run tó ní pé fad'u Allah mukhlisina lahu din walaw kari al-kafirun ọlọ́run bá nìkan ṣe ni ká pè àwọn sufi wọn fi léyìí lẹ̀ so wọ́n tó bá sì máa ṣerú eléyìí èyí ṣe sufi tẹ́ bá ti ṣe eléyìí èyí ṣe sufi so eléyìí ni ara tó jẹ́ ìyapa tó tẹ́ ìtako ti ọlọ́run bá ní ṣe lẹ́yìn ara ìyapa tí sufi máa ń ṣe wọ́n ní pé wọ́n ń pe kíní kan ní ẹ̀rí lẹ́yìn ìgbà tó bá ti kó gbọ́ àwọn àkídà àwọn sí ọlẹ́mi tán ó wá kó àtúmọ̀ wà pẹ̀lú wọn ní zikiri ọ̀lẹ́ fẹ́ ṣe sáwí yóò lọ gbajúmọ̀ lọ́dọ̀ wa wọn ni ọmọ wa sáwí sáwí làwọn yẹn máa ń rí gbogbo àwọn nǹkan tá a sọ yìí àwọn yẹn rí so ni gbogbo ẹ̀ ló sì wà ń bẹ̀ so àmọ́ ni akíla ṣe àṣìbá ń ṣe láìláì láìláì náà ni à ń sàṣàlátù ni à ń ṣe à ń sàṣàlátù fún ànábì à ń ṣe láìláì láìláì à ń ṣe istikfaro tán ní jẹ́ sufi náà òkúrọ́ ni wọ́n so gbogbo tí ń bẹ nídìí sufi tí wọn nílé sọ jáde rè so lẹ́yìn náà ìwà máa sọ pé àwọn ń ṣe yìí gan-an lápapọ̀ ó ta ko ìlànà tá nàbì sallallahu alaihi wasallam tó mú wa ìṣesíkiri ní jàmáà so ẹ̀rí pé tá a bá rí kò sí tó burú nínú àyà Kùránì ní ẹ rántí mi ẹ dárúkọ mi ẹ pè mí so kóra ní dídá nàbì sallallahu alaihi wasallam ni pé tíyẹn bá pe ọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba náà pe yọ̀ọ̀rọ̀ tíyẹn tíyẹn bá ń ṣe subhanallah alhamdulillah ọlọ́wọ́n fún yẹn ńláda tó pọ̀ tó bu háyà àwọn láǹbẹ̀ fún zikiri gan tó pọ̀ àmọ́ àwọn ní sufi àwọn ní nǹkan àwọn òní ṣe tí wàá bá nàbì ṣe ní ká ṣe àwọn ó tún máa kóra wa jọba yìí ni láàmú fi ṣe sotẹ bá wò àwọn kankan máa ń sẹ̀rí so ẹ anabi tó wá ní ọlọ́run tó ní alladhi yaskuruna Allaha wa qu'udan ńkọ́ so pé àwọn tí wọ́n rántí ọlọ́run ọba ẹ pé àwọn ló lérí ìjókòó àti nígbà tí wa qu'udan àti nígbà tán bá dúró qiyaman tán dúró wa qu'udan tán jókòó so sẹ́rí yẹ kùrúùnù tọ́wá ní jámúwù ìní wọn máa ń rú àwọn sufi lójú wọn ni yẹ kùrúùnù náà lọ́nà bá wí sòńtà àfọ wa sọ fún wọn náà ni pé àwọn afáàsùn náà ni wíwá tó wá ni pé wọ́n rántí ọlọ́run kò túmọ̀ sí pé wọ́n ń ṣe lẹ́ẹ̀kan náà papọ̀ ẹ máa wo ní sọlọ́run ní alladhina yuqimuna salata wa yutuna zakata so àwọn tí wọ́n ń yọ tí wọ́n ń kírun so sí gbogbo òun dandan ni ká kí gbogbo òun papọ̀ sebi ẹni tí ń kírun náà ẹni tí ń kírun ọ̀ràn yẹn á kírun papọ̀ torí kọ́ wàlá tó dà nẹ́bi bẹ́ẹ̀ àmọ́ náfìlà nkálukọ́ da kí ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni zaka so nkálukọ́ yòtú náà ló gbé wá wọ́n ń yọ sọ wá mi pé wọ́n ń yọ at the same time nu so kò túmọ̀ bẹ́ẹ̀ so kí yìí ń kọ́ ba lè kọ́ ní ẹwọ eléyìí kọ́ ba lè yé bẹ́ẹ̀ lẹ́yìn náà kàtà wá ní yìí wọ́n á ń ròyìn lójú ẹwùjọ́ kan tí anabi sallallahu alaihi wasallam ó jáde fara'aw qawman ó wá rí àwọn kan tí wọ́n jókòó jalasu wọ́n jókòó anabi wa sọ pé ma ajlasakum kílẹ̀ jókòó fún kílẹ̀ ń ṣe wọ́n wá ní jalasna nadhkurullah wa nahmaduhu ẹ wo ìjókòó tá a jókòó à ń dúpẹ́ fọlọ́run ni à sì ń yìn so ẹ wo ṣé tó bá ṣe kán bá ń ṣe báyìí ṣe ń ṣe òun ni tó kàn ṣe la ilaha illallah tán o sáré bí o tún máa béèrè pé kílẹ̀ ń ṣe mọ́ ànábì o tún máa béèrè ó mì pé wọ́n jókòó nǹkan kàn pọ̀ wọ́n ń ṣe nǹkan kálukú ń ṣe tiẹ̀ ànábì àbí kílẹ̀ ń ṣe tẹ̀ ti jókòó wọn ni à nasukurula aranti Ọlọ́run wa namudu kódà àtún dúpẹ́ fún alama adana lil islam bó sọ wá sí ojú ọ̀nà islam yìí anabi wa ni allahumma ajlasakum illa hadha ẹ búra pẹ̀lú Ọlọ́run pé ṣé n tó jẹkẹ jòkó náà sómi pé bá ń ṣe papọ̀ yóò tún bá bí wọn bí kan búra ó ní ẹ fọlọ́n búra pé ṣe tẹ́ ń ṣe àwọn náà wá ní allahumma ajlasana illa dhaka wọn ni àwọn náà fọlọ́n bá búra wàláyé tá à ń ṣe anabi wa ni wa inni lam astahlifakum tuhmatan lakum sẹ́ẹ̀rí mo ṣe ní kẹ́búra yìí o kìí ṣe pé mo fi kẹ́fín pé bóyá àbá burú kan lẹ́ ń ṣe ó ní àmọ́ àwọn màláíkà innal màláíkà inna Allah subhanahu wa ta'ala qala li bi anna al-malaikata yuba inna Allah yuba'i bikum al-malaika ó ní tọ́ṣẹ̀lẹ̀ ní pé inú létí mo ti jáde yìí ọlọ́run sọ fún mi pé àwọn tán jókòó yìí ọlọ́run fi wọ́n ń ṣe fáàrí sí àwọn màláíkà pé wọ́n sì jókòó yìí sẹ́rí pé wọ́n jókòó dáadáa báyìí sẹ́ni pé wọ́n sì jòkó wọn rántí ọlọ́run ọba ni so wọ́n á ní kẹ́ ah ìpè náà ló ń fi ní pé kẹ́ ẹ búra pé ṣé ń tẹ̀ ń ṣe lọ́wọ́ nù ó túmọ̀ sí pé wọn ò ṣe kinní yẹn jákè sùlẹ́yìn náà ẹ̀ tún wo gbà tí wọ́n ń lọ níjọ́ kan wọ́n ń darí ogun kan bọ̀ ẹ̀nà sọ̀rọ̀ sọ́ra ní pé tẹ́ bá ti ń lọ ẹ máa ṣe subhanallah tẹ́ bá fẹ́ gòkè bá fẹ́ sọ̀kalẹ̀ ẹ máa ṣe allahu akbar bó ṣe di pé wọ́n ń ṣe wọ́n ń pariwo rà níbi ni ah rabi'u ala anfusikum ẹ fara yín balẹ̀ ẹ rẹ̀ yín kalẹ̀ wa ghuddu aswatakum ẹ rẹ̀ wọ́n yín kalẹ̀ innakum la tad'una asamma kìí ṣe ọba tẹ́tì rẹ̀ dilẹ̀ ń pè innama tad'una mujibu du'a ọba tí ó súnmọ́ yín qarib tó súnmọ́ yín tí ma ń gbàdúrà lẹ́ ń pè ẹni pé ẹ má pariwo mọ́ lẹ́yìn náà tabatun lè wọ ayé alukurani gan nǹkan tó wá yán ọ̀rọ̀ yìí táwọn lè wọnú suratul A'raf ọlọ́run bá jẹ́ kó yé wa pé ṣíṣe azkari níjàmá kọ́ mu ọlọ́run bá ń sọ fún wa pé wadkur rabbaka ike máa rántí ọlọ́run ọba rẹ tadarruan wa khufiyatan ibi kọ́ máa ṣe jẹ́jẹ́jẹ́ wa khufiyatan kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa khufiyatan pẹ̀lú jẹ́jẹ́jẹ́ wa dunal jahr má máa wí jákè bilguduwi wal asol láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ kò dunu mẹ́rin tí ó máa wí wala takun minal ghafilin má wà nínú àwọn òpònú èèyàn sotaba lewonu suratu ẹ̀mẹ́ẹ́ àárọ̀fù tí mo dákun àyà two hundred and five náà ni ọwa sùlẹ́yìn náà ẹ tún máa wá àyà tó máa ń lò alladhina yadhkuruna Allaha qiyaman wọn làwọn tó ń rántí ọlọ́run lérí ìdúró wa qu'udan tó bá tún jòkó wa ala junubihim ṣé gbogbo wọn máa ń sùn wọn tún máa ń sùn sí sáwí náà ni táfi mọ̀ pé wíwá ipe wọn ń ṣe àwọn tó ń ṣe kò túmọ̀ sí pé wọ́n ń ṣe papọ̀ ní ẹ̀ẹ̀kan náà so ìṣe kẹlima keze asikari papọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀tà kó ìlànà anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà kẹbàtà wà léwu ntọ́lá àwọn ń ṣe wọ́n àwọn ń ṣe àwọn ń ṣe la ilaha illallah àwọn ń ṣe àsàlátù irú àsàlátù wo lẹ́ ń ṣe kì í ṣe àsàlátù tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam njọ́ tá àsàlátù sọ kalẹ̀ wọ́n wá bí anabi ni pé kọ́ wa ní ìta máa ṣe àwọn sọ̀hábà wọn ni qad arafna kayfa nusallimu alayka àti mọ́ bá a sasalatu anabi wa ni qulu allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamid majid wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamid majid so bí anabi ṣe kọ́ wọn nù àwọn gbàtà àwọn sufi dé wọn ni hmm, àwọn fẹ́ yé wọn èyí tó lalẹ̀ hù sínú ẹ̀mí àwọn ọ̀hún kí wá ṣe pọ́n tó ń ṣe lásán tó gbé ọlá fún ni gbé kọ́dọ̀ dájú kó máa èyí tá anabi mú wa lọ so àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń tọ́ka sí nìsín Ibrahim Niyasi náà ni ọ sọ wọn pe kíní kan tíra kan ní albayan wa tibiyan fi tijaniyati wa tijaniyin Ibrahim Niyasi náà ni nam ok òun ló ṣe so wá sàlàyé pé ipe sẹ́rí wọ́n tó bá fẹ́ ṣe sáwì o kọ́ lọ máa ṣe dẹ́n bá ṣe àṣàlátù tó dáa jù òun náà ni tu kamali kì í sì tá nàbí mu wa sọ ara ìyapa tí àwọn sufi tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn nu lẹ́yìn náà jíkà wà lọ lè wò ǹjẹ́ àwọn sufi àkọ́kọ́ pẹ̀lú àwọn sufi gbẹ̀yìn sí bákan náà ni wọ́n tí wọ́n jọra wọn èsì rẹ̀ ni pé bákan náà ni wọ́n tẹ́bá ò lè wo àwọn tí ń jẹ́ àgbà náà àwọn sufi kọ́dà Sheikh Mutemiya wọ́n yin àwọn onísufi kan wọ́n yin Ibrahim bin Hadam wọ́n yin Abu Yazid Bastami wọ́n yin Junaid wọ́n yin Abdulkadir Jilani àmọ́ gbogbo àwọn ẹni yìí sòǹgbà táwọn afáàsùn náà kọ́lọ́n kó bá san irú Sheikh Madi Khali tó wá sí àwọn báṣù kan pa wọn wọ́n ní nǹkan kan náà gbogbo wọn. ìpè bọ́yá àwọn tó jẹ́ àìdá wọn kò hàn sí Sheikh Ibn ni. so lápèjúwe nìsín ẹ jẹ́ ká wo Abu Yazid al-Bastami tí ń ṣàlàyé nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní àtúrídùn an takuna waliyan min awliya Allah ó ní wọ́n tó bá fẹ́ jẹ́ wòlíì nínú àwọn wòlíì ọlọ́run tó fẹ́ di sufi gidi faqala naam ẹni wọn níbẹ̀ ni mo fẹ́ di wòlíì ó ní la targhab fi shay'in min ad-dunya wal akhirah mọ wà nǹkan kan mọ́ láyé àtàlìkìyàmà ọ gbọ́dọ̀ nídìí nǹkan kan láyé rẹ àtàlìkìyàmà rẹ kí ni tó mẹlẹ́ yìí òun ni pé kọ́dà àlìjánnà ọ gbọ́dọ̀ nídìí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ni ó gbajúmọ̀ lẹ́nu àwọn sufi ibrahim bin adama yìí náà sọ bẹ́ẹ̀ pé ipe alijanna lu'batul atfal nǹkan tó kàn máa fi ń ṣeré fọmọ kéékèèké ni eré ọmọdé ni alijanna ikọ̀ ọmọ ikọ̀ nǹkan gbà máa fi ṣeré ta olóhùn nídìí alijanna tó ń sùtì ibrahim bin adama yìí bẹ́ẹ̀ sùlẹ́yìn náà wọ́n tún ní ibrahim adama yìí ìmọ̀ yẹn náà fi làbí ẹgbẹ̀rún nínú ó kóra rẹ̀ sínú kíníkan yóò wáyé náà fi làbí àwọn tó ta ko ntí anabi sallallahu alaihi tí ó mú wa náà ilé ìlọ́dọ̀ ibrahim bin adam jẹ́ ká lọ lé wa abu yazid bastomi abu yazid bastomi yìí ó ní tẹ̀bátúrọ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ kan bẹ lọ́dọ̀ wọn ò ní wọ́n sọ̀rọ̀ pé ẹ wò ó pé sufi ẹ̀rí sunna àti kitabu làwọn gbélé lérí àmọ́ iṣẹ́ ọwọ́ wọn yóò máa takò kìtàbù yóò máa takò alukurani àti sunna anabi sallallahu alayhi wa sallam òun náà sọ ń gbà kan ó ní wọ́n bí pé bí ayé ṣe ń wàjáde ta hadhil ma'rifa ìwà Abu Yazid Bastami bó ló ṣe rí àwọn ìmọ̀ sufi tó ó ní bíbá tí ní já èyí mo febi panú mi ni wà bá dání arin mo sì tún sọ̀rọ̀ àmì díò lòsì náà ni mo fi rí sufi ni mo fi di pé mo ni. ìmọ̀ tí mo níyì sọlẹ́yìn náà àwọn ọ̀rọ̀ kan tún bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ó ni wọ́n pe kíní kan ní al-hulul ẹni pé kéèyàn orí pé mi náà lọ́lọ́run wọ́n lẹ́nìkan ń pẹ̀lú ìjọkan pé Allahu akbar ó ní òun náà ní ana akbaru min Allah mo tóbi jọlọ́run lọ ẹ̀wò tíra yìí Abdulkadir Jelani ló ṣe Sirul Asrari wọn ń pè ìgbà tí ní jésù bí mo ti ní gbogbo àwọn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ ọ̀rọ̀ ń wá pé ah, àwọn ọ̀rọ̀ tí Abu Yazid Bastami tó sọ rèé sòtí èké bóyá kọ́ra gbàmí wọ́n tún máa ń sọ pé má àzọ́mọ̀ ṣáání kò sí tó tóbi tómi yìí sòun náà ń pè ní al-hulul náà lẹ́fì máa gbọ́rọ̀ àwọn ṣé àsìkò yìí náà tó máa ní ana ana ana ana èmi ni èmi ni èmi náà lèmi bírú àwọn yìí àwọn bàbá tí ojú ń dùn so wọn máa ń sọ yọmọ èmi lèmi èmi lèmi pé ana àna àna ìyẹn tó bá wọn gbọ́ kíṣẹ́ tiwọn. so lẹ́yìn náà aljunaid wọn pẹ̀lú kánà ní junaid ara àwọn àgbà àfa àgbà oṣù fìlẹ̀ òun náà kọ́dà sheikh mutemi ayin eléyìí gan àmọ́ gbàdé tó lọ lè wo òun náà òun náà tó kó sugun táwọn sufi gbẹ̀yìn náà ń kó sí so òun máa ń sọ pé òun náà òun náà bẹ́ẹ̀ ni tí máa sọ pé sufi yìí ó pé islam ló gbé wá pé akọ́dà sunna làwọn fi ń ṣe àmọ́ tẹ́ bá lè wo àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ní junaidi òun ni alimuridu sọ́ọ̀dìk ó ní muridi ó ní muridi gidi ghaniyun ani ilmi ulama kò ní nídìí ma àwọn àfáà tó ń gbé kì yìí ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn kò ní nídìí ẹ̀ ó ní wáyé dá arada Allahu alimurida khairan tọ́lọ́ bá fẹ́ kí muridi ó ṣe rire àwòkọ́ àwọn ìlà sufi yà yóò ti sinú sufi wàmúnà àwọn sóbàtàl qurra kò ní bá wọn ní sufi ṣe mọ́ kọ́ra Junaidi òun náà tún ní ẹni tó bá fẹ́ ṣe sufi o kò gbọdọ̀ fẹ́ yà wò ó ní uhibbu lisufiya ó lóun fẹ́ fún sufi Allah yaqra kuma ka kuma katira kankan náà fi máa sọ fún yín pé kéwúlẹ̀ yín kéyìí ni ẹ̀yin tẹ́ kéwúlẹ̀ ẹ̀ má ba ti ní wúlẹ̀ yín náà wala yakutu kó sì má ma kọ̀ nkankan li'annahu ajma al-ammi torí kọ́ ma kéwú kó sì má kọ̀ nkankan náà ni ó jẹ́ kí èròǹgbà rẹ̀ ó kójọ dáadáa wa habbu lil muridi al-mubtadi olóhùn fẹ́ fún muridi Allah yashtagilla qalbahu kọ́mọ fìǹkan mẹ́ta sàlásà kọ́mọ fìǹkan mẹ́ta kọ́mọ fi sínú ẹ̀mí rẹ̀ àwọn kọ́ni pé atakasub kọ́mọ sisẹ́ wa talabil hadith kọ́mọ wáyé lẹ́yìn náà wà tẹ̀síwìj kọ́mọ́sẹ̀yàwó kọ́mọ́fẹ́yàwó pé n ti ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń nu pé ẹ wò kí sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà nìyẹn wà ní àwọn sufi kan bẹ tí wọ́n da àwọn ìpínlẹ̀ wọn náà ni Abdul Qadir Jilani inú àwọn afat kóra ikun Sheikh Madkhali subhanallah ó ní leita Abdul Qadir Jilani dakhala nafsa fi zulmat tasawuf ó ní a ah, ó dùn fún Abdul Qadir Jilani kí ló wá dé di sufi ó ní torí pé nílẹ̀ annahu ma ali sunna fil aqida wal qadar ó ní wal asma wa sifat ó ní tí bá ń sọ̀rọ̀ ọlọ́run báyìí tí bá ń sọ asma wa sifat tí ń sọ̀rọ̀ nípa kádàrá ó ní ẹ rí i pé ahlu sunna ti pinyanya níbi tí ààrẹ kan ti ń jẹ́ al-Ghuniya ó ní àmọ́ idha dakhala fi tasawuf tó bá tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sufi báyìí tajidu rajulan akhar ó tún rò pẹ́lú mi ìdó tún rí ni pé ah ṣé ni ti ń sọ̀rọ̀ dáadáa ní so ìgbà tí wa sọ̀rọ̀ òun èmi náà wàá tún ṣe báṣu lè rẹ̀ tíra rẹ̀ yìí Abdul Qadir Islam gbogbo èmi ní irun àwẹ̀ zaka hajj ó ní irun tọ̀ríkà ń bẹ irun ti sẹ̀ríà ń bẹ ó ní irun sẹ̀ríà ní ìta máa ń kì í ó ní irun tọ̀ríkà ẹ̀mí náà máa fi ń kì í sọlẹ́fì rí àwọn súfì míì tó ra àwọn mẹ́rin wọ́n fẹ̀mí kírun irú àwọn ọ̀rọ̀ òun ni sọlẹ́yìn náà ó ní ájì tọ̀ríkà ń bẹ ájì sẹ̀ríà ń bẹ ó lájì sẹ̀ríà ní ìta máa lọ lé ń ṣe ní mọ́kà tó lọ sí ayé tó ṣe tàwáfù tó ṣe kíníkà tó ṣe sáyù tó ṣe láàrin sọfọ àdìmọ́ra tó ṣe òkú fìlà arafa ó ní àwọn tí ń jẹ́ hajj ti sùfíà ti tọ̀ríkà òun ni kọ́ lọ sọ́dọ̀ ṣéhù kí ṣe wọ̀ wá fún ọ lọ́wọ́ olùtìṣe hajj nù ṣe wo sí ẹ̀ lè sọ pé tí ń sọ yín bẹnu tíra yìí o sò lè fi mọ̀ pé kò sí ẹnìkan tí ń jẹ́ sufi tó ṣe dọ́gbadọ́gba ntí èsè Islam òun náà ní ń jẹ́ sufi so n tún bá fẹ́ fi gbẹ̀yìn òun náà ní tawusiya bí ká kira wa ní ká gbara wa ní márùn so ní kí gbogbo àwa tá a bá wà ń bẹ́ẹ̀ a bá mẹ́ni tó wà ń bẹ́ẹ̀ ká dákun ká dákun torítọ́ lọ́hùn ká gbìyànjú ká wá ọ̀nà kan ọ̀nà kejì tá a lè fi yọ ohun tó ń kú nínú rẹ̀ wàláhi sẹ́yìn bá lòdì bá ọlọ́run ọba pẹ̀lú pé ń ṣe tọ̀ríkà ń ṣe ń ṣe ń ṣe sáwí ń ṣe súfí wàláhi làsìmì ní bá ọlọ́run ọba pé wàláhi ni wí yóò ní bá ọlọ́wọ́n bá pàdé dáadáa kò sí ti ń jẹ́ sufi nítorí yapa islam ní jẹ́ sufi so lẹ́yìn náà kama ní tasawufu islami mọ́sọ́sí ní tíra ìpè mi ò farama pé torí pé kí ni tasawufu ó dé ní ọgọ́rùn kẹta ọdún gbogbo àná làgbà bẹ́ẹ̀ kí ló dé táwọn fi tì sí islam ẹ wo khawariji nísìn sọ̀rọ̀ nǹkan ní al-khawariju al-islami àbí ká ní àtàṣáyù al-islami ìṣesí à ìsìlámù ìṣesúfi ìsìlámù tani ó bá gbọ́ ìṣe khawariji ìsìláàmù al-i'tizalu al-islami ká ní èèyàn ń ṣe mutazila ti ìsìláàmù ká mọ̀ á fìtì sára ìsìláàmù bẹ́ẹ̀ wà ní wàá wogbó àwọn kẹ́mẹ́ẹ̀ta tí mo kà yìí wọ́n dé ṣáájú súfí khawariji dé ṣáájú súfí mutazila dé ṣáájú súfí àwọn ṣíà eh, ó dé ṣáájú súfí so a sì lè pè wọ́n ní pé islam a lè khawariji islam kí ló tà mọ́ àpè súfí ní súfí islam. islam so kò sí ní jẹ́ sufi islam so ní pé tábà sí islam ká ṣe bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe mú islam wá fún wa wàlá anabi sì ṣe wá lójú kòkòrò anabi ni tó bá dìgbà yín ayé o ẹ wò àwọn sábẹ́lẹ̀ anabi sọ fún o anabi ni innahu man ya'ish minkum ẹ̀ńtẹ́mi rẹ bá gùn yín o wa sayara ikhtilafan kathira ẹ rí i pé ìdákù dáàlà yóò padà máa dálẹ̀ o àwọn sábẹ́ ní kọjú sí o wọn ni fa alaykum bisunnati àmọ́ n tó sin fún mi fẹ́ kìlọ̀ fún yín ni pé ẹ sáà dunni ma sunna tèmi ànábì o lẹ́yìn náà wà sunna tèmi khulafa ar-rashidin ẹ sì dunni ma n táwọn àwọn àrùlé afinimọ̀nàmí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí n tán bá ṣe ẹ máa ṣàkíyèsí rẹ̀ dáadáa so eléyìí ọba eléyìí ni n ti ń jẹ́ pé a fẹ́ ṣe ẹ̀sìn kọ́lọ́mù ọba kọ́mọ́ ṣàfihàn ẹsẹ̀ wa dúró lẹ́nu ìṣe sunan nabi sallallahu alayhi wa sallam subhanaka allahumma bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. takbir takbir àdúpẹ́ fún ọlọ́run ba ó dàbí pé káàfó má dákẹ́ má ṣùgbọ́n torí àsìkò oorun àwọn ìbéèrè ó ti wá wà tí ó pọ̀ àgbè láti apá ọ̀tún afẹ́yẹ́mọ̀ bá wa kọ àwọn ìbéèrè yẹn kalẹ̀ sí òtẹ́ dáhùn rẹ̀ ní ẹ̀kan náà ṣùgbọ́n kí àfọ́ tó máa dáhùn ìbéèrè èmi náà ní àsọlé kékeré sí lẹ́kítọ̀ tí àfa sọ ẹ̀rí pé mo ní àfáwọnù àwọn ọ̀dọ́ tàbí yẹn gan ní Ìlọrin pé àwọn ọ̀dọ́ tí wọ́n mú àsíá súnà dání òun tó wà nù àwọn ọ̀dọ́ tó tó ń ṣe tíra kìí ṣe pé kákan wọn sọ̀rọ̀ ẹnu lásán téèyàn bá ṣe tíra àbí téèyàn bá kọ nǹkan ó gbéra rẹ̀ kalẹ̀ ní pé ní ó yá ẹ wá so ẹ wá wò wò bọ̀déèyàn kan ṣe wá sí ìta gbangba lásán eléyìí ọ̀rọ̀ lórí atẹ́kùn lásán lélẹ́yìí so àfa àti tíra tíra náà ń rò pé ṣé kò tí jáde àbí ẹ̀hẹ́n àwọn kan kò tí jáde èyí tí ó jáde náà làwọn àti wá gbọ́ yìí àtàsọ́wúfú wàlìmáàdà àtàràtò sufism kí ló dé tí mo fi filẹ̀ ẹ wò lọ́dún mẹ́wàá ló fi ṣe kọ̀dìríyà ó fi ọdún bíi méjì àbọ̀ àbí mẹ́ta ṣe tìjàníyà òótọ́ làáfà àti bá wa sọ yìí kọ́lọ́n kó jẹ́ ká lè lò ó pé n ti ń jẹ́ súfì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bí eba sí pé àdádálẹ̀ táwọn kan dálẹ̀ pé ah, mo fẹ́ súnmọ́ lọ́n ó yẹ kẹ́lẹ́ yìí náà jẹ́ n téèyàn lè fi súnmọ́ lọ́n ìsúnmọ́ lọ́n ló bí pé mo fẹ́ súnmọ́ lọ́n so àwọn bàbá john àwọn àfa john àwọn sì ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ súnmọ́ lọ́n gẹ́gẹ́ bí àfa tó wá ṣe mọ̀ádọ́ra fún wa níjọ́ kejì tàbẹ̀rẹ̀ ìtìkáf ó ní ntọ́lọ́wọ́n fi gbẹ ìsìn lọ́wọ́ wa ó ní kíni al-ikhlas wọlmùtàbà àwọn bàbá àjọ kò sí mọ ibi jimá dé náà ni gbogbo táwọn rí ní ọkọ nù tíra wọn tẹ̀lé àmọ́ àwọn ti sìn ẹkíláàsì tó tẹ tó wà lọ́dọ̀ àwọn bàbá àjọ kò tẹ tó sí lọ́dọ̀ tiwọn so kò sí mùtàbà lọ́dọ̀ táwọn tọ̀hún pé a fẹ́ tẹ̀lé bó lànà bí ti ṣe àwọn ti sìn kò sí ìlàsì kò tún sí mùtàbà ẹnu àkíyèsí tèmi ó kàn pé àfáàsì níbi tíra tí wọ́n ṣe ó yá kó tó jáde tán fáínálì ó ní pé ṣe rí àwọn àwọn náà ti sọ níbi ìbẹ̀rẹ̀ tíra àwọn pé gbólóhùn tasawuf gbólóhùn tó ṣẹ̀ṣẹ̀ dáyé ni ìyẹn kẹlímọ̀ muwallada kò sínú dictionary arabic tẹ́lẹ̀ ó sẹ̀ wáyà nígbẹ̀yìn gbẹ̀yìn ni bọ̀tí iṣẹ́ táwọn tasawufu ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe àbí pé kí n dún ní mọ́ ó ti wà kí wẹ́ẹ̀tì yẹn ó tó dé ṣẹ̀wárà àwọn tó wá gbé e léjú àfa ti sọ pé ànábì ni olórí iṣẹ́ tẹ́ ẹlẹ́fẹ́ máa ṣe à ń ráyé sáyì ànábì ló lórí ẹ̀ ń ti ráyé sá ìráyé sáwò lẹ́yìn tó wá gbé tẹ́ tó wá fọmúláráìsì rẹ̀ pé tèmi ní ti kàdìríà ní ti tìjàníà ní ti ṣàzìlíà ní wáì kí ló dé pàtàkì ẹ̀sìn mi ni pé àwọn tí wọ́n fi súfì tì sí ọ̀dọ̀ wọn ní àkọ́kọ́ gẹ́gẹ́ Abdulkadir Al-Jailani yẹ bí Junaid àbí àwọn Bastomi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ irú tíra yìí torí àwọn tíra mi ti jáde wọ́n ṣe náfíù rẹ̀ pé àwọn àfáàyè kọ́ ni wọ́n sọ wọ́n fi àfitì rẹ̀ sọ́dọ̀ wọn ni eighty percent rẹ̀ pé ní àwọn kan wọ́n sọ wọ́n fi tì sádọ̀ wọn kẹlímọ́tù kúfúrú ó wà nù tíra yìí ọ̀rọ̀ kẹfìrí ó wà nù ẹ̀ tí wọ́n fi tì sọ́dọ̀ Abdulkadir al bẹ́ẹ̀ náà wọ́n fi ti sí ọ̀dọ̀ Junaid bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni. so nínú àwọn tíra tó ń ṣe ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ṣe tíra ní ọmọ Saudi náà ló ṣe Abdulkadir al-Jailani ó wá dárúkọ gbogbo àwọn àwọn nǹkan tó ń fi ti sọ́dọ̀ rẹ̀ yìí ìpinnu kò dọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ kéwù míì táwọn ti sọnù lọ àwọn ni wọ́n fi ti sí ọ̀dọ̀ rẹ̀ torí Abdulkadir al gẹ́gẹ́ bí madkhali lẹ́yìntà o kuma dasi tasawuf hujja ni nínú mazhabil ẹẹ hanbali hujja tó ń fi mazhabil hanbali so ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe wá fi ti sọ́dọ̀ àwọn oníṣúfì tí wọ́n gbọ́n bẹ̀ yìí bẹ́ẹ̀ náà wọ́n fi ti sọ́dọ̀ àwọn ìmáàmù súnà alu súnà jamaa tó yẹ pé ní lágbájá báyìí sọ báyìí tó sì lahu bil imama fi súnà àfa súnà ni tí ò sí dáwùtù mbẹ ṣùgbọ́n wọ́n fi àwọn ọ̀rọ̀ kan ti sọ́dọ̀ rẹ̀ tó yẹ pé ní òun kọ́ ló sọ tàbí kó wà authentic ní àwọn tó pọ̀ àìmọye tíra lórí eléyìí náà pé ọ̀rọ̀ tó ń fi tì sí ọ̀dọ̀ àwọn ìmáàmù súnà èyí tó clear sí gbogbo wa tí gbogbo wa mọ̀ onípẹ́ntì máa ń wọ hálùwà nísìnyí yóò ní imam malik ní hadasamanu sukut wa mulazamatul buyut ipe ní kama dunimali kama lọ kírun jama wọn ní imam malik ló sọ rahimahullah imam malik ò sọ tó jẹ bẹ́ẹ̀ àbí máa ń tasawwafa wàlámì àtàfà káha àwọn máa ń tàfà káha wàlámì àtàsáwà gbogbo eré eléyìí wọn fi ti sọ́dọ̀ imam malik so bí wọn ti wá fi ti sọ́dọ̀ àwọn imam sunna tẹnìkan ni kó wọn á dúró lórí rẹ̀ gẹ́gẹ́ bí ti dúró yẹn. Is a mistake mistake ni so wọ́n fi àwọn ọ̀rọ̀ míì tì sí ọ̀dọ̀ àwọn àfáà yìí àwọn tí wọ́n tí wọ́n sẹ̀ lẹ̀ mùsùtọ́lá sufi malara yìí wọ́n fi ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ bí eighty percent ọ̀rọ̀ irú ọ̀rọ̀ tó wà nù tíra yìí nìsí ọ̀rọ̀ kẹfìrí pọ̀ nbẹ tó sì yẹ kó àfa kọ́ ló sọ àwọn ọmọ kéwu rẹ̀ wọ́n ní ah, àfa àwa wí báyìí àfa àwa wí báyìí wọ́n sì fowó kọ́ àfa sí i so màá fẹ́ kí àfọ̀ tuntun àrìn yẹn dáadáa so kó má bàa fà yé nákìdù tí ó pọ̀ lẹ̀ kò sí kéèyàn wá sí tíra Kùránì nìkan ni ò ní sí nákìdù mẹ́ kò sí tíra tí èèyàn ṣe tí ò ní sí àmọ́ kí nákìdù ó má bàa pọ̀ so àfọ̀ yóò dáhùn gbogbo ẹ̀ papọ̀ ọ̀ dáhùn gbogbo ẹ̀ papọ̀ náà ni.